بسم الله والحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه akẹ́yìn lé káàbọ̀ sórí àkọ́tún ètò Al-Ilm Nur gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ètò náà ti ń dé sétí gbọ́ wa látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ní ìkànnì tí a ti ń gbọ́ wa yìí ní dédé àkókò yìí ní gbogbo ọjọ́ ààrẹ tá a ti lò kọ́ pẹ̀lú àánú ọlọ́run tá àwọn ètò fi parí ọlọ́run ó ṣe rọrùn láti jẹ́ kí a lè máa mú ètò náà wá sétí gbọ́ yín Abu Sumayya Alim òun ni orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ imam wa suleiman hamza tí a jọ ń ṣètò àtúntúnjọ wà ń kalẹ̀ lónìí lánàá wọ́n ti ṣàlàyé fún wa gbogbo ohun tó rọ̀ mọ́ Laylatul Qadr àti ìdájọ́ tó súnmọ́ lónìí n tá a ṣe òní pé ìbéèrè ti wà ńlẹ̀ ṣáájú ààwẹ̀ gan kódà nínú ààwẹ̀ tá a ti wà àti láwọn oríṣiríṣi ìbéèrè ṣùgbọ́n a rí pé eléyìí ìbéèrè tó wà ńlẹ̀ yìí ó ní ká ẹ̀ náà ló fà tá a fi ti síwájú lónìí Eh, ọ̀rọ̀ pààrọ̀ ọ̀hún lẹ́yìn imam nígbà tá a ṣàlàyé ẹ̀ lórí rédíò program tá a máa ń ṣe lọ́sàn-án pé wọ́n là fáwọn láàyè láti béèrè béèrè lórí ẹ̀ àwọn kan tẹ̀ láwọn ò gbọ́ dáadáa ò gbọ́ dáa kí ni ojú tí Islam fi wò gan pé à ń rọrùn ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí àdúgbò mọ́ṣáláṣí oríṣiríṣi tó ti di gbajúmọ̀ yẹn kí lójú tí ọlọ́run bá fi wò gan kí lànà àlàyé tàbí sàṣìlám ṣe kalẹ̀ pé ká fi wo pé ìran rírọ́ nínú mọ́ṣáláṣí بسم الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف خلق الله نبينا محمد صلى الله عليه صلى الله عليه وسلم وعلى أهله وصحبته وعلى كل من سلك مسلكه إلى يوم البعث والنشور أدعوك فون ولونبا الحمد لله أتركات جفون نبوة محمد صلى الله, صلى الله عليه وسلم, وسلم. وآله وسلم وراء ليه àti àwọn sàhábà ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kó má sàmà bá ẹnì kọ̀ọ̀kan náà gbé. àmín. nídàhùn sí ìbéèrè tí wọ́n béèrè nídàhùn sí ìbéèrè tí wọ́n béèrè kó tó di pé màá lọ sínú ìbéèrè yẹn a kọ́kọ́ ṣe àwọn ìfáàrà ẹyọ kan àbí méjì ìfáàrà àkọ́kọ́ ò ní pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọba olówa ó ń ṣàlàyé fún wa nínú al-Qur'anul karim ọlọ́ọ̀bá ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni àwọn èèyàn àtàwọn àlìjẹ̀nú àwọn ẹ̀dá kan tá a lè fojú rí òun làwọn àlìjẹ̀nú ọlọ́run ṣàlàyé fún wa nípa wọn anábì náà ṣàlàyé àwa àtàwọn àlìjẹ̀nú yìí ọlọ́run ò dá wa nítorí nǹkan kan tá a yọ kálẹ̀ sí òun ọlọ́run ọba àfọwọ́ àgbà alhafid ibn kathir rahimahullah ta'ala ó ní gbólóhùn tọ́lọ́run ọba sọ lé àmúrọ̀hún bí ibadati lálẹ́ ìtìyájí ilẹ̀ ọlọ́run ló ń dáhùn èèyàn kò lè pa wá láṣẹ ká sìn òun kì í ṣe torí pé bùkátà nǹkan kan àbí kejì ní ọ̀dọ̀ wa níta wọn pè ní ìjọsìn kó tó jẹ́ ìjọsìn ó ní májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ òun náà ni ká fi wojú rẹ̀ ọlọ́run níta mà sí ikhlas májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni kó bá súnà ànábì wa sallallahu alayhi wa sallam kó bá mu gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ahadith tó wà nípa rẹ̀ nínú ìlàdísí Aisha radiyallahu anha ó lánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹni tó bá ṣe èyíkéyìí nínú iṣẹ́ ẹ̀sìn tí kì í bá ti jẹ́ pé àṣẹ òun ànábì sallallahu alayhi wa sallam tàbí lànà ànábì ló gbà ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ tẹ́wọ́ dà iwájú ọlọ́run kọ́lọ́n kó má jẹ́ ká ṣe ṣe dànù iṣẹ́. níta wá ń pè ní ìjọsìn tọ́lọ́run ti torí ẹ̀dá wa yìí yàtọ̀ fún pé a ṣe níbàámu sí súnà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú òfin tó tún de ìjọsìn òun náà ni pé al-aslu fiha al-mani'u ìpìlẹ̀ ìjọsìn òun náà ni kàkàràró ó tún máa sọ pé níta àfi sin lọ́hùn kì í ṣe níta àmọ́ fọpọlọ ṣe kì í ṣe níta àmọ́ wò pé ó yẹ kó lọ báyìí ó yẹ kó rí báyìí á farabalẹ̀ bó lọ́lọ́run sí pa wá láṣẹ kí lànà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ni ìlànà tí ó fi ẹsẹ̀ wa lé bí n ta wá rò tàbí bí n ta ń ṣe bí ó bá ṣẹ̀rí kó dáa tó kò ní jẹ́jọ́sìn lókùrú ìgbà tí kìí bá ti ṣe bá nàbí ṣe ń ṣe sallallahu alaihi wa alihi wa sallam tàbá ní ká padà sínú ìbéèrè kò sínú súnà nàbà Muhammad sallallahu alaihi wa sallam ká máa sọ pé à ń rọrùn lẹ́yìn imam torí pé nàbà Muhammad sallallahu alaihi wa sallam ó ṣàlàyé fún àánú hadithi sahih anábì ní sallu kama ra'aytumuni usalli anábì ní akérùn gẹ́lẹ́ bí bá ti rí tí mò ń kí lọ́fọ̀ pé kí irun èèyàn tó jẹ́ irun tí ọlọ́run bó tẹ́wọ́ gbà èèyàn ó kí níbàámu súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò wá sí nínú súnà ànábì pé ànábì kò ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ànábì ń kírun lọ́wọ́ ànábì wa ń ṣe ìmáàmù àwọn jàmá tàbí ẹnìkan náà àwọn jàmá wa ń rọ́ irun lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó lè ṣẹlẹ̀ láyé ànábì Muhammad là lórí ìdí kan lọ́fà tó fi ṣẹlẹ̀ kì í ṣe àṣà gbogbo ìgbà kí nìdí tó fà òun náà ni pé orí anabiwa muhammed sallallahu alayhi wa sallam òun lè lè fi ṣẹlẹ̀ nínú hadith jabir ibn abdullahi radiyallahu ta'ala anhu aradis inú sọ́yìnmá muslim òun ni ishtaka rasulillah sallallahu alayhi wa sallam fasallayna wara'ahu wa huwa qa'id olórí anabiwa muhammed anabiwa nínú rora ó wà nínú ó wà nínú àárẹ̀ látara àárẹ̀ yìí àwọn wá kírun anabi náà sì wà níwájú anabi ń kírun fáwọn wa huwa qa'idun anabi jókòó wa abubakar yusmi'u an-nasa takbira abubakar wa ń gbé ohùn anabi sallallahu alayhi wa sallam ó wá ń tún ń gbà á wí fáwọn èèyàn nítorí pé rẹ̀ tó rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam yìí ó ti jẹ́ kún rẹ̀ ó lẹ̀ ti jẹ́ kára rẹ̀ ó lẹ̀ ohùn anabi ò lè dé ọ̀dọ̀ àwọn jàmáà mọ́ ló jẹ́ pé làlórí rírẹ̀ tó rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam òun ló fà á tí wọ́n fi rọrùn lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam tabawa òjò tiwa lé ní ẹgbẹ́ làlórí báyìí kò sí lọ́dọ̀ àwọn àmọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ìlọ́jọ́ pé wọ́n ti ń lo mọ̀kábẹ́rù salt tí wọ́n ti ń lo microphone ìmáàmù tí kì bá ti ṣe pé àárẹ̀ wà àbí jama bá pọ̀ ju bó ti yẹ lọ ìlà tó bùkátà pé kàmá rọrùn láì ṣe lè kò sí ààyè fún nínú ẹ̀sìn Islam torí ẹ̀ ló fi jẹ́ pé ìkànnà àwọn onímọ̀ ẹ̀sìn Ibn Taymiyyah rahimahullah ta'ala tábàwọn Majmu' al ó ń ṣàlàyé ó ní lam yakun at-tabligh wa بالتحميد والتسليم على عهد رسول الله صلى الله عليه وسلم wọn lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ká máa rọ irun lẹ́yìn imam oní kò sí bẹ́ẹ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ láyé anábì wàlá khulafa'uhu bákan náà kò sí láyé àwọn àlééfà anábọ̀ muhammad kò sí láyé abubakar kò sí láyé umar oní wàlá ba'da dhali kódà lẹ́yìn bàtà abubakar tí umar tí uthman tí ali ti lọ tán kò tún sí nínú ìlànà táwọn mùsùlùmí fi ń sin lọ́hùn pé ká máa rọrùn oní illa marratayn ẹ̀ẹ̀mejì ló ṣẹlẹ̀ rí lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀rọ̀ tàn sórí anabi sallallahu alayhi wa sallam ànfàrọ̀sìn rọ̀kìbàhù fasọ́lá fi bayti qa'idan fàbálàgà abubakri ani otakbir ó ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ onípẹ́jọ́ kan tànàbí sallallahu alayhi wa sallam jábọ́ lórí ẹ̀sìn abubakri anabi wa ń kírun nínú ilé abubakri ni wọ́n ń gbé ohùn anabi sallallahu alayhi wa sallam síta látinú ilé anabi wa Muhammad sallallahu yóò dòde ọlọ́mọ yóò pariwo yóò wà dé mọ́ṣáláṣí yóò máa fọhùn hẹ́rẹ́hẹ́rẹ́ ẹnìkan máa tuntun ìyẹn wí irú yẹn kọ́ ó ní ẹlẹ́ẹ̀kejì ó wá sọ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn pé n tó tún fà á òun náà ní pé láyé ànábì sallallahu alaihi nígbà tó rí ànábì ní àárẹ̀ tánábì ṣe tí ò dìde ń bẹ̀ tó fi bọ́ sọ́dọ̀ ọlọ́run orí ààrẹ yìí náà ni wọ́n tó ti rọrùn rí láyé ànábì Muhammad sallallahu alaihi torí àlàfáà àwọn àgbà yìí fi sọ pé wal ulama al ó ní gbogbo àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá tí wọ́n dúró déédéé àwọn àáfàá tí wọ́n kì í fì tí wọ́n kì í yẹ̀ kúrò lójú ọ̀nà ọlọ́run ní lámì àtàjọ yẹ̀sítẹ́dílò alàjẹ́wàsí tẹ̀blégì lè hájà nígbà táwọn náà bùkátà sí pé ǹjẹ́ a rọrùn lẹ́yìn ìmáàmù tí bùkátà bá béèrè fún nínú bùkátà tó lè béèrè fún òun ni kó jẹ́ pé sàdédé ó rẹ ìmáàmù bóyá òun ìmáàmù ti há ẹnìkan ló wá ń gbọ́ ni òun á padà lẹ́yìn ìmáàmù tàbí kẹ̀ ìjàmọ́ pọ̀ kọjá bó ti yẹ ibi tó ìmáàmù bá wá dé yẹn ẹnì tó ń bá ń gbọ́ níbi tó ń mọ̀ mọ́ parí sí ó lè máa tún wí lẹ́yìn eléyìí lẹ́yìn ìdí méjèèjì àdádálẹ̀ ni ó máa jẹ́ nínú ẹ̀sìn torí ẹ̀ ló fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ míì ó ní torí pé Bilal tí máa pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ó ní lam yakun yuballigh khalfa anabi sallallahu alayhi wa Bilal tí tọ́jà kan anabi kò sákọọ́lẹ̀ pé táwọn ẹ̀bá ti ń kírun lọ Bilal náà tún máa ń rọ ìrun lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi sàlàyé pé ìgbà táwọn nígbà tí bùkátà bá béèrè fún bí pé jama pọ̀ kọjá bó ti yẹ bí ìmáàmù òun rẹ̀ lẹ látara pé ara ń ṣe àbí fúndìkà àbí kejì ó ní wọn ò ní ẹ̀rí kankan tí wọ́n padà síbẹ̀ láwọn àfa náà jẹ́rìí tànábì lọ. ọ̀hún kí tí ò bá ti sí di àwọn afọ́nímọ̀dé máa ń ṣàlàyé fún wa wọn ni al-illatu taduru ma'a al-hukmi wujudan wa adaman ìdí tí wọ́n bá fi ní ká ṣe nǹkan tá a bá ti rí ìdí yẹn àmọ̀ ṣe tí ò bá ti sí di máa ká ṣe nǹkan yẹn wọ̀ ní ọmọ jẹ́ ajẹ́ pé ká máa rọrùn lẹ́yìn imam tí ò bá ti sí di pé mọ́sálásí ó tóbi púpọ̀ débi pé òun máa mọ̀ lè débẹ̀ ló fi jẹ́ pé irú mọ́sálà yìí gan lásìkò tá à ń lo mọ̀kábírù salt tá à ń lo microphone láyé ìgbà tá a wà yìí kò lè sáǹfààní fún òun yẹn nínú ẹ̀sìn ẹlòmíì lè wá ní ibùn tèmi àná wọn sọ nílẹ̀ wa nàìjíríà ń bí ní pàtàkì nílẹ̀ yorùbá ẹlòmíì á ní màlìkí àlàwà á tún wá fúnra wa ní ọ̀rọ̀ imam mali nínú tẹ́ra àlùmọ̀ntàkọ̀ọ́ wọ́n ní màmá àdìkọ́ fún Allah ta'ala ó ń ṣàlàyé pé uhibbu lil ma'mum allah yaj'u bit takbir ó ní tó dáa jù tóun fẹ́ fẹ́ni tí ó bá jẹ́ni tí ń kírun lẹ́yìn imam òun náà ni pé takbir Allahu akbar tá a ṣe lórí irun kó má sọ sókè wa bi qawli rabbana walakal hamd kódà gbólóhùn rabbana walakal hamd kó má ṣe wí sókè wọ́n ní fa in jahara bidhalika jahran yasma'u bihi man yalihi ní ọ̀nà tó jẹ́ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan ilé gbọ́ olólè mọ́sálàì fún bẹ́ẹ̀ ó ní wà á hábò ilẹ̀ yíya ṣùgbọ́n èyí tí mo fẹ́ jùlọ aláàyè jẹ́ àròmọ́ àhò tí wọn bá ti ń wí tiẹ̀ ẹnìkan kan ò tún gbọdọ̀ máa tún wí ẹnìkan kan ò tún gbọdọ̀ máa wí sókè mọ́ ilà bisalẹ̀ àfi kí máa mọ̀ sálámà kí odò àánú sálámà sálámà jẹ́ pé tábàtẹ̀ náà ni torí ẹ̀ òun ní Ibn Taymiyyah rahimahullah ta'ala ká tún padà sínú ọ̀rọ̀ ẹ̀ nínú volume twenty three yẹn Ibn Taymiyyah rahimahullah ta'ala ó ní wala rayb ó ní kò sí iyèméjì ń bẹ anna tabligha li ghayri al-hajati bid'ah ká máa rọrùn lẹ́yìn imam láìsẹ̀ pé bóyá ìmáàmù ohun rẹ̀ ò lè kárí gbogbo jama tàbí láìsẹ̀ pé mọ́ṣáláṣí fẹ̀jú lè pé ohun ó nínú àdádálẹ̀ inú ẹ̀sìn ni a sì ti mọ̀ dájú àdádálẹ̀ gbogbo ẹni tó bá ti ṣàdádálẹ̀ kò ní jẹ́ tẹ́wọ́dọ̀ wọn jù ọlọ́run ó ní wàá mọ̀ ní àtàkọ́dà wo kòròbẹ́tẹ̀ mọ̀tìlákan ẹni tó bá tiẹ̀ wá rò pé ọ̀nà téèyàn gbà súnmọ́ lọ́ọ̀ ni ó ní falàrọ́ì Ibn Taymiyyah àní kò sí èméjì lórí irú ẹni bẹ́ẹ̀ innahu imma jahil inú ìmọ̀ kan fàjẹmí ọlẹmọ yìí mìíràn tọwáì ó gbogbo àfa àpáta ní gbogbo òran ní tá a fa àpín sí ní mazahib ó ní kọ̀dé dákàrọ̀ ọ̀dàlẹ̀ káfíń kutubihim ó wà lákọọ́lẹ̀ nínú tíra ma wa ààyè ni ò sí àbámọ̀ ti máa mu ṣáfìyì àbámọ̀ ànífà kò sínú mazhab kàkàkà máa rọrùn lẹ́yìn imáàmù ó wọn Ibn Taymiyyah rahimahullah ta'ala lọ sọ pé lè ó ti ta ko ìlànà tánàbí sallallahu alaihi wasallam máa ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ni àwọn àfọ onímọ̀ yòókù lórí Imam Malik rahimahullah ta'ala Imam Shafi'i wa ghayruhum min al-ulama so eléyìí ní ṣókí kò sí nínú súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam láti máa rọ ìrun lẹ́yìn ìmáàmù ká má jẹ́ kí ọ̀dá wa lálẹ̀ ní mọ́ṣáláṣí àdúgbò so kóńkálukú ó ṣe súnà kọ́lọ́ńkọ́mọ́sá àgbà gbogbo pẹpẹ àti fọwọ́ wa níjọsìn fún wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu jazakallahu khairan imam ẹ̀ṣẹ̀ ah, ètò tí à ń gbọ́ náà ni àlẹ́ ìlú nùúrùn gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa àwọn ah, tó ṣe onígbàwó ètò náà náà ni àjọ tí a mọ̀ sí markazu alqalib salim tí ó kalẹ̀ sí jọ̀ǹkú àmúdá òjèrè ní ìbàdàn bí àwọn tá a bá ní ìbéèrè ká pe nọ́mbà zero eight zero two seven two seven four one one two bóyá ní ìbéèrè àbí àti ẹ̀fẹ́ gbọ́ àlàyé kúnkún lórí anything tí wọ́n bá ti bá a sọ ṣáájú ká pé nọ́mbà tí mo sọ yìí tàbí ká tẹ àtẹ̀jíṣẹ́ alágbára ọlọ́run àgbọ̀ èsì asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.